olùwà ni lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù ọjọ́ kan ni tẹ́ẹ̀rí pé tadhahalu kullu murdi'atin amma arda'at gbogbo remarema tí ń fọmọ lọ́mú yóò pa ọmọ rẹ̀ tí yóò gbé sọ sílẹ̀ nítorí pé ń tó dé lónìí ọkọjá tọmọ tá ntọ́sẹ̀lẹ̀ lónìí ó pè fún kí olórí kó orí ara rẹ torí pé ẹ̀yin náà lẹ sọ pé tíná bá jó ni tó bá jó ọmọ ẹni tara ẹni là á kọ́ yanjú ntọ́sẹ̀lẹ̀ lọ́jọ́ tayọ kẹ́nìkó ma òun òun òun lè kan atẹ́gùn ti ń gbé kẹtẹ́pẹ́ ògì rẹ̀ báwo wá nìyẹn fún èyí túmọ̀ sí wípé ọjọ́ yẹn ga púpọ̀ torí pé kò sí bímabíma ká tó máa ń fọmọ ṣeré ikú pa má máa mi òwe tí máa pa sọ máa mi òwe tí wọ́n fi ń ṣe tàwọn tó ṣetán pé kí sọmọ òun ọwọ́ akpọ́mọ́tì ajẹ́pẹ́ tó dé ọkọjá sísọ ọkọjá agbára. وتضع كل gbogbo aboyún gbogbo náà ni ó bí bóbìnrin ọba tí ìjẹ́pọ́jọ́ ọ̀kúnlẹ̀ rẹ̀ tó tọ́mọ bá mú un nígbà tí gbogbo ayé wà lálàáfíà wọ́n lọ́gbọ́n tí wọ́n máa dá sí i bọ́bá dọ́sípítù nítorí kọ́mọ ọba jáde lásìkò tí ò ní súnmọ́ pó lè sẹ̀mí lálàáfíà tí wọ́n bá ti gbà náà bí yóò fi wá di pàǹgbọ́n máa sílẹ̀ ẹ̀ má wọ́n lábẹ́rẹ́ kan tí wọ́n gún yà. tọmọ ó tún fi ṣe oṣù mélòó sí nínú ìyá rẹ̀ kó tó di pé yọ máa bọ̀ bí tọ́jọ́ gbẹ̀ndà kìyàmọ̀ kọ̀ àṣẹ ẹ̀dín oyún tó ti dọ́mọ ní èyí tó kù fẹ̀rẹ̀ tí ó dọ́mọ ní ó ti tó bí ọkàn gan kanú ni kò tí ì tó bí kò fi se kà gbogbo ẹ̀ pátá làwọn obìnrin ó bì bí ìyàwó ẹ bá bímọ tásìkò àti bí ọba ti tò tí oyún bá wálẹ̀ wọn ò lóyún dànù wọn mọ wá pàrọwà fún ọ kọ ọmọ bara jẹ kọ ọmọ bọkàn jẹ wọn á ní omi ló dànù agbè ọ̀fọ̀ ìyá tó lóyún ohun òkú ajá pé ìrètí pé yóò tún ní mi tí ó padà wá jẹ ẹlẹ́mìí gúngùn ọ̀nbẹ àmọ́ tí ọjọ́ gbẹndàlùkì yá mà wọn ò bì ní ẹsẹ kí wọn sọ pé yẹn ọ dànù nkàlùkò bí tiẹ tí ọjà de kó lára rẹ kó tó gẹ kàlùkò dàdó gédégbé lónìí tọ. كل ذات حمل حملها oyún gidi ni aboyún ẹyẹ èyí yòówù obìnrin bá ní lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà yóò bí ń nítorí pé o fúyẹ́ gan o rere sá ambọ̀sibọ́sí pẹ́rù tí wọ́n ń kun rẹ̀ o rere sá àwọn ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n mú ọ mọ́lẹ̀ wọ́n sọ ẹ̀ṣẹ̀ di ń tó wúwo ẹ̀ṣẹ̀ ò ṣe é gbé ó wúwo ju ẹ̀ṣẹ̀ rìn lọ pé wàá ní tó bá tún á lóyún ó lè ṣe máa rí ìrìnrìn nírọ̀rùn gbogbo ń tọ́ àánú rẹ lóbì. wọ́tẹ́rọ̀ náà ṣàṣokàrọ̀ ó rí àwọn èèyàn gbogbo èèyàn lọ́jọ́ yìí lẹ́ni tí ń hún ríra tí wọ́n ń ta gẹ́gẹ́ bí ó góńgó láì mutí wọ́n máa hún ríra wọ́n máa hún bẹ́sọ̀kàrọ̀ wọ́n ta gẹ́gẹ́ wọ́n hún ríra. ṣùgbọ́n tó ṣe wọn ló mú wọn dàbí ẹni pé wọ́n ń hún ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní le koko yìí líle koko rẹ̀ ni ó mú kí aboyún àní ó mú kí ẹni tí ń kọ́ sọmálẹ̀ kọ́ gbogbo aboyún le koko táàrí pé wọ́n ń hún ríra láì mutí láì mọtíkà láì mu sẹ̀kẹ̀tẹ̀ láì mu burúkutu láì mu gógóró ìyà olúwa tó le koko ni abolúwa ọmọ sì wá lẹ́ni ìyá ilé bá yọ wa wọ́n ń pa àlọ́ fún ọ pé gbẹ̀ndàlùkìyàmù ní wa. wọn náà wá jókòó ó ń hùwà dídìrín ọbọ ó ní wọn ti sọ pé kò ní dé ẹnu lájọ wa yìí má wọn wọn kò wa Allahu ni ó mú wa yẹ bó ṣe jẹ́ pé wọ́n kọ́ ló múra wálé ayé Allahu ló mú wa wá wa kankan dọ́ padà ìwọ kọ́ lọ́ọ́ dára padà wá lọ́jọ́ ọ̀gbẹ́ni ni padà. má tan ara rẹ dànù má bá sìkò ara rẹ jẹ́ gbàgbọ́ kó yé fásìkò ṣòfò. يا أيها الناس اتقوا ربكم wọ́n bá a sọ̀rọ̀ pẹ̀lú ìròyìn tó kárí gbogbo wa kárí múmìnì. kárí káfìrí gbogbo yẹn bẹ̀rù Allah tí ní bá bẹ̀rù Allah yóò pa òfin Allahu mọ́ yóò máa ṣe ń tó fi pa láṣẹ yóò dènà sí ń tọkọ̀ fún táwọn èèyàn yòókù pátá porongodo ọba páyà àwọn ẹni tí èé ṣe mùsùlùmí wọn gba ìsìláàmù àwọn ni mò ń bẹ̀rù Allahu ọ̀sẹ̀kù lórí kèfèrí ìbẹ̀rù kíni. bẹ̀rù kí ló ń bẹ̀rù rẹ̀ òun tó kọrin gbà ó sì ń bẹ̀rù Allah òun mú tí òun mọ̀ gógóró ọlọ́run bẹ̀rù Allah òun bá wọn dáwọ́ ọdún ọ̀sà ọlọ́run bẹ̀rù Allah ọmọ yìí ọ̀fọ̀ tó ti mú bànú lẹ́nu ìgbà má lónìí ọlọ ìwà wo tí ìbẹ̀rù Allah ọ̀mọ̀nà kan tó fi lè dọ́dọ̀ rẹ rí láyé. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله يضله ويهديه إلى عذاب السعير الوان بن وين أنت سيكو يجادل في الله بغير علم يوم سيفانفا علي يجي الله لا ينما abẹ́rẹ́ rí nǹkan mẹ́ Ya máa kéke ni gbẹ̀ndé alùkìyàmà báwo ni sọ̀rọ̀ kan tuntun adá ni ẹ̀dọ̀ ayé parọ́ fún wa torí kò tí máa kéte gbẹ̀ndé alùkìyàmà báwo ayé ra ọmú ọ̀daràn burúkú ni fáìlì rẹ̀ ọ̀dà ó kúkú tí ń wá àti bàjẹ́ ti sọ pé kò sì kò ní ń bẹ gbogbo bó tilẹ̀ wù kọ́ pa lọ́fúnra rẹ tó ń bẹ okú palẹ̀ mọ́ àti sórí ibú ńlá tó o bá gba islam gbẹ̀ndà kìyàmà ń bẹ ẹni tó ṣe pé yọ máa jiyàn nípa Allah láì jẹ́ pé nímà tí kankan bá ti ní í ṣe pẹ̀lú olúwa ẹlẹ́dàá àwọn èjìyàn ń parẹ́ wọn kì í jiyàn nípa olúwa nítorí wípé mímọ̀ sàríyànjiyàn nípa olúwa ọ̀nà àti sórí ibú ni torí olúwa yìí gbogbo ń tó lè máa rò nípa rẹ̀ ó jùlọ òfin nu tẹ bá fẹ́ sọ nípa Allah wọn ni kullu ma khatara bi balika anillah fallahu fawqa gbogbo nǹkan tó bá rú wúyẹ́ lọ́kàn rẹ nípa Allah mọ̀ pé Allahu jùlọ àrírí àṣírí ẹnìkan tọ́jọ́ rí àwa lọ́nà kẹta fi lè mọ̀ nípa rẹ̀ bí rẹ̀ gangan bá sọ fún wa ń para rẹ̀ náà ni àyàfi èyí tó bá fi ránṣẹ́ sànàbí Muhammad wa nípa ara rẹ̀. kí la fẹ́ máa jiyàn sí olúwa ni innal ladhina yubayi'unaka àbí olúwa ẹlẹ́dàá wa ni wa qalatil yahudu yadullahi maghlulah ghullat aydihim wa lu'inu bima qalu bal yadahu mabsutatan àwọn yahood àwọn yahudi àwọn ọ̀tá Allah wọ́n lọ́wọ́ olúwa ẹlẹ́dàá wa kíka kanko lọ́wà ọwọ́ rẹ̀ ò sí ń tútú lẹ̀ ìdí ni tí fi ń sọ́wọ́ ná ahun ni ẹ dákun tí ìbá ṣe àìlẹ́kọ̀ọ́ tó dé gáyà kí ni wọ́n á máa pe olúwa ẹlẹ́dàá kanko lọ́wọ́ rẹ̀ wá ẹ́ rírì ni. <laughs> tẹ́ ẹ fi mọ̀ pé bọ́wọ́ rẹ̀ ṣe wà lù torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ọ̀ràn tẹ́yìn bá dá láyé lónìí ọmọ lásán tásẹ́rẹ́ ni tiyín jẹ́ lẹ́gbẹ̀ẹ́ táwọn ọ̀daràn lọ. ó ní akufarukum khayrun min ulaikum ṣé ìṣekèfèrí yín burú tó tàwọn eléyìí ni ọmọ tiyín kéèyàn kan wó sùsùn kó sì máa bẹnu àtẹ́lu láì rírí kó máa bẹnu àtẹ́lu láì jẹ́ kó lẹ́nìkan tọ́jọ́ dágbà ẹsẹ̀ yìí pé mo sọ bẹ́ẹ̀ ṣebí lágbájá bíi rẹ̀ lórí ìbọ̀wọ̀ tí ẹnu tọ́ kanko àti pé bọ́wọ́ olúwa náà ṣe kanko ni a'udhu billah olúwa ni qullat aydihim ọwọ́ wọn lọ kanko wa lu'inu bima qalu a sì lánà wọn látàrí tí wọ́n sọ yẹn bal yadahu mabsutatan ọ̀rọ̀ orí báwọn ẹlẹ́nu wa rọ́ọ̀fù ti sọ ọ́. méjèèjì ọwọ́ olúwa méjèèjì ń bẹ́ sísí lẹ́nu yóò ń fi kókè ìfẹ̀yẹ̀sà ó ń ná bó ti ṣe wò kìí ṣe pé náwó torí ntòlúwa ń ná kọjú owó nínú ntòlúwa ń ná làwa náà ọ́ dá wa ó ń ná bó ti ṣe wò ẹ wá pàtẹ àríyànjiyàn ìwà pé ṣé ọfẹ sọ fún mi kó lu wa wọn náà sọfẹ sọ fún mi pé kò ni. ẹ wá bẹ̀rẹ̀ sí fà láàrin ara yìí ẹ dàkú kí lọ fẹ́ máa fà kí lọ fẹ́ máa fà ẹ padà sídìí alukurani ẹ gbọ́ nítorí wàá sọ nípa ara rẹ̀ tẹ́ ẹ bá ti gbọ́ ẹ gbà gbọ́ ẹ má wulẹ̀ fásikò ṣòfò ẹ má bara yín lásìkò jẹ ẹ má tẹ̀ra yín dànù ẹ má sira yín lọ́nà ẹ má sira yín lólórí ibú ìhìn àríyànjiyàn tá a lè máa ṣe ni pé ń pa àwọn èèyàn tá a mà pa àwọn èèyàn tá a mà bí ká pé bàbá yín wọ́n ti kú gbogbo oníkálukú yín náà lẹ sì ti dàgbà tójú bọ́ tẹ ẹ ma bàbá kí bàbá ó tó kú ọ̀rọ̀ kan wá ṣe bí àríyànjiyàn láàrin pé ṣé ẹ̀kọ ni bàbá máa mu láàárọ̀ àárọ̀ ni àbí ráìsì bàbá máa jẹ láàárọ̀ àárọ̀ kún ó tó kú tó ń ti gbá àǹfààní wo ló fẹ́ ṣe fún yín ma bàbá yín ọba máa jẹ kó àtàkà kó máa mu kó àtàkàrà láàárọ̀ àbí kó sì jẹ́ pé kuru ní jẹ àti ẹ̀kọ tútù láàárọ̀ láàárọ̀ bàbá yóò bá máa jẹ̀wọ̀ àti búrẹ́dì àló ti kú <laughs> kí la fẹ́ fi se ṣé mo á fẹ́ sọ pé nítorí tí mo bá ti máa ti bàbá mi máa jẹ láàárọ̀ láàárọ̀ mo fẹ́ máa wà àwòkọ́sí rẹ̀ ń bẹ̀ kí n má bàa kú bò náà ṣe kú àló ti kú ẹ wá ń ṣe fanfa lórí ẹ lẹ́kọ̀ọ́ wo bàbá ẹ̀kọ àtàrà wọn máa jẹ láàárọ̀ ẹnìkan pé rárá èsì ẹ̀kọ ọ̀ mọ bàbá tó mi ẹ dà kí la fẹ́ fàyọ̀ mbẹ̀ kò sí ní ta fẹ́ fàyọ̀ mbẹ̀ àwọn ẹni tẹ́ ẹ mà tẹ́ ẹ mà wọ́n mà ṣe wọn àwọn ẹlẹ́lẹ́ máa ṣe fanfa lórí wọn olùwà ẹlẹ́dàá wa á mọ àwọn àròyìn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ròyìn fún wa a ní mà nípa pàápàá rẹ̀ àfi tó bá sọ fún wa torí di eléyìí àbùkátà ká máa wá ṣàríyànjiyàn nípa olùwà ẹlẹ́dàá wa olùwà sọ fún mi olùwà òun gbé wa dìde gbẹ̀ndàlùkìyà máa ń bẹ́ẹ̀ kémi ọmọ wa jiyàn kí ẹ dákun ẹ dákun láyéláyé ẹ má sọ̀rọ̀ gbéǹde yẹn gbéǹde bá wò á tó bá pé gbéǹde bá ń bẹ tí ò ti yẹ káwọn bàbá wọ́ padà ni ọjọ́ ò ti pè ní ìwọ náà lọ bá wí tó ọmọ fẹnu wa rọ́ọ̀fù ní yorùbá lẹ́wọ̀ ọlọ́dẹ ayé àtúnwá ayé wò láyé àtúnwá tó bá pé ayé kan bẹ tá ń pè látúnwá ní ìsìn bàbá tiwa wọ́n ṣẹ̀ṣẹ̀ kú kọ̀ pẹ́ bàbá tó bí bàbá wa àwọn náà pẹ́ jù bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá wa àwọn ti pẹ́ ó yẹ káwọn ti padà bá wa sá káwọn ti tún ayé wa bá wa àrí bàbá kankan tó wa ẹnìkan ni ó lè wá láwòrán aláǹgbà bàbá ńlá rẹ <laughs> bàbá ńlá rẹ lọ padà láwòrán aláǹgbà à nǹkan ṣe nǹkan yan kò sáyé àtúnwá kan ìgbéǹdàkìyàmọ̀ lọ wa tá a bá ti kú ìgbéǹde lọ́sẹ̀kù yorùbá wọ́n máa jiyàn wọ́n ẹnìkan sọ fún wọn pé lábẹ́ àbúradà ẹ̀sìn ẹ̀ ń bá ti kú o ó ti parí o pé yóò tún jí jáde kò ṣẹlẹ̀ o ó ti jọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ̀yin ni a àkúdà ayà wà o àkúdà ayà wà o ẹ wàá mú kan wá ó ní tọ́kẹ̀sẹ̀lẹ̀ ni pé wọn ò ní dáyà lò ẹ bẹ́ẹ̀ yìí fẹ́ fi fọ́ọ̀mù experimental work ni. ẹ wọn wọ́n tẹ̀lé yín wá ká fọ̀rọ̀ wá lẹ́nu o irọ́ lásán irọ́ burúkú so ẹ máa jiyàn lórí nǹkan tá a mà wọ́n máa jiyàn nípa pé sọlúwa lè gbé ẹ̀dá dìde lẹ́yìn ikú àbí òní gbé wọn dìde ntọ́lúwa sọ wọn ní kà ntáwọn anábì rẹ̀ wí wọn ní fẹ́ gbọ́ ntí ṣe tán ẹni tó sínà. ẹni tó jẹ́ kó takú ó sọra rẹ̀ di kanajágbọ́n mọ́fìn olúwa lọ́wọ́ ń ti ń sọ fún wa ni wọ́n máa tẹ̀lé wa minan nasi man yujadilu fillahi bighayri ilm olúwa ní bẹ́ẹ̀ nú àwọn èèyàn àwọn tí wọ́n máa jiyàn nípa olúwa nípa gbogbo ntòlúwa ó ṣe àbí ntòlúwa á máa ṣe wọ́n máa jiyàn tó ń ta ìnímà nípa tí wọ́n jiyàn lé lórí wa yattabi' kulla shaytanin marid kàkà kó tẹ̀lé ti Allah kó tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam tí gbogbo àṣetánì aláìgbọrọ̀ ni ó máa tẹ̀lé tí gbogbo àṣetánì aláìgbọrọ̀ ni ó máa tẹ̀lé ẹ rí i pé nǹkan kan máa sọ sí yín lẹ́mìí báyìí ni ó ṣe má ṣe báyìí mọ́gbọ́n tí wọ́n ń sọ fún ọjà rí kíni kíni sọ ní ti ń bọ́ sọ̀rọ̀ ó lè jẹ́ ìfẹ́kùfẹ́ ọkàn rẹ ìròyìnròyìn àṣetán ìfẹ́kùfẹ́ ọkàn rẹ àbí ìròyìnròyìn àṣetán so inú nǹkan tí máa ṣìyàn lọ́nà nù olúwa ni àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ tí ṣetán ni wọ́n ń tẹ̀lé o wọ́n tẹ̀lé ti Allahu Rabbul Alamin olúwa ni kutiba alayhi annahu man tawalla olúwa ti kọ àkọọ́lẹ̀ tí ò ní yẹ̀ bí ẹnikẹ́ni tó bá fi lè ti àṣetán tó mú àṣetán ni lálágbàkáyà rẹ̀ tẹ́kùn àti ṣètọ́ni ni wọ́n jọ dòwò pọ̀ ti ṣètọ́ni ló ń tẹ̀lé fa annahu yudhillu àkọ́kọ́ tí ọkọ̀ sí ọ̀nù ṣètọ́ni ọ̀sọ̀ ọ̀nù ẹnìkan tẹ̀lé tí a kọ́ mánà ṣètọ́ni máa ń síyàn lọ́nà ni o wa yahdihi ila adhabi sa'ir yọ wá fi mánà lọ sí di ìyá iná eléjòfẹ́ iná yẹn máa ń jò ní kéku bí ó sì ọlọ́nà kúrò ní as-siratul mustaqim ojú ọ̀nà tó làgàrà yóò wá fi ọmọ náà lọ sójú ọ̀nà iná as-sa'ir wọn náà rí kan múnu ọ kúkú sọnù tán pátá korongodo ó fi ọmọ náà lọ sí ọ̀nà aná àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ fáìlì rẹ̀ òkúkú jóná ráúráú ọkàn sínà kúrò lójú ọ̀nà tí gbé ní lọ àlùjánnà ni. Lo, àìsí màlọ́la gbẹ̀ǹde bẹ́ẹ̀ ọba jẹ́ni apọ̀ ọ̀tún ajẹ́ni apọ̀ òsì kó sórí ibú sàn-án tààràtààrà abolúwa kọ́mọ́sà wa ló lórí ibú tọ́ wa yahdihi ila adhabi sa'ir yóò fi mànà lọ sí di ìyà sa'ir olúwa fi pípé tí ṣètánì máa ń pè àwọn èèyàn sí wọn lọ́nà ó fi wé ìfinimànà pé yóò fi wọn mànà lọ sí di ìyà náà. yìí si pé báyà nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ni pé ó fi mànà lọ sí di ńtọ́ da torí tí wọ́n bá lo gbólóhùn ó fi lọ sí di da nù ṣùgbọ́n ló wá ń fi hàn pé ńgbà tó kọ ìmànà òdodo ó dájú pé ìmànà sínà lókùtọ́ gbà ìmànà sínà ó náà ní kéèyàn tẹ̀lé ka ìtàn dáadáa kẹsì kò yé ẹ súnà nàbì kẹ ẹnìkan ò sí tọ́tẹ̀lé tà ṣètọ́nì rí tó sórí rẹ̀ nígbà kan yóò máa jọ pé ntẹ́ǹsẹ̀ da yóò máa dàbí ìgbà tẹ rọ́wọ́ mú títí àsìkò ni súnjọ́ ni wàláhì èèyàn kábàámọ̀ kọjá bó ti ṣe dunnú etí yorùbá máa ń sọ pé ẹ̀rìn tayọ bíi tẹ wọkọ̀ dé àbámọ̀ rẹ̀ yóò gùn ju ntó dùn ọ̀nù lọ bẹ́ẹ̀ la ṣetán kí bá tìyàn jẹ́ kó dúró tìyàn yìí máa ṣìyàn lọ́nà bá tìyàn jẹ́ yẹra fún yàn ni wọn mọ afọra rẹ̀ mọ́ pé inni bari'un minka inni akhafu Allah rabbal alamin kò sí ntọ́kàn mi pẹ̀lú rẹ̀ o èmi bẹ̀rù Allah olúwa gbogbo àgbáńlá yìí sẹ́mi kó tó àsìkò tó yẹ kó bẹ̀rù Allah bọ́ba bẹ̀rù rẹ̀ tẹ́lẹ̀ àsì ọlọ́nà gbàtí ọbẹ̀rù rẹ̀ ló fi sí ọlọ́nà ẹni tí ṣètánì sì lọ́nà àbí ṣètánì ti ń sini lọ́nà ọ̀rọ̀ rẹ̀ ọ̀yánilẹ́nu lọ́wọ́ ṣètọ́ni pé sinmi lọ́nà lọ́bi tó o bá fẹ́ seboluwa ti síwájú sọ fún wa ó ní inna ṣètọ́nà lakum aduwwan fattakhidhuhu aduwwa dájúdájú ọ̀tá ni ṣètọ́ni jẹ́ sí ẹ mú lọ́tà á olú ẹlẹ́dàá wa wàláhì kò sádédé sọ àwọn àmàna yìí àfi nítorí kálíbà àgbọ́ kálíbà àgbà ni ọ̀tá yín là ṣètọ́ni ẹ lọ́tà innama yad'u hizbahu ó kúkú ń bẹ́nu wa ẹni tí wọn bá ti sojú abẹ́ ń kó ọ̀rọ̀ ẹ yé wọn bẹ́ẹ̀ bá ti pariwo títí títí kò ní yé kò ní gbọ́ tọ́ bàbá ni ti ṣètọ́ni náà lọ́tẹ̀lẹ́ yí pé ní wọn náà ni o sẹ́mi kó rí ẹlòmíì ó pè ń bẹ̀ ó pè ní wọn náà à èmi ò fẹ́ wọn náà tọ́ eléyìí jẹba lo ẹlẹ́dàá wa ó ń ṣe ìkìlọ̀ ńlá fún wa ẹ má jọ ọmọ ẹlẹ́yìn ntí ma sọyìn àdọmọlẹ́yìn àṣetọ́nù ó pé gbọ́ ọpẹ́ gbẹ̀rún gbogbo ntẹ́ ń bá ń ṣe tó túmọ̀ sí pé ẹ ti kú lójú ọ̀nà ti Allah ẹ ti jìnnà nabi sallallahu alayhi ẹ ti ń tẹ̀lé ta ọwọpọ àṣetọ́nù yìí sì gbà pé ọwọ́ pọ̀ kàn mi súkẹ́súkẹ́ kéèyàn àtàyè makani ṣètọ́ni èsì ẹnìkan kó tún dúró kọ́ bá dárò ìfẹ́ bá tèèyàn jẹ́ yányán ni olùwànìyà yohannasu in kuntum fi raybin min al-ba'th fa inna khalaqnakum min turab olùwà ọwọ́ atú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa àwọn èèyàn yìí nítorí pé èèyàn tẹ́ rí alágídí ni wá aláríyànjiyàn ni wá ọmọ òdodo má ni gbọ́mi èèyàn ti ṣe rí nu olúwa wa fẹ́ rán wa létí à ń sàríyànjiyàn àbá ń ṣeyè méjì nípa gbẹ̀ǹdà kìyàmù pípọ̀ nínú àwọn èèyàn wò gbẹ̀ǹdè bá wò bí ọba dé ó ti yẹ kó dé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ olúwa ni in fi raybin min al-ba'th tẹ́ ẹ̀ máa ń ṣe tàbí tàbí tàbí ṣùgbọ́n nípa gbẹ̀ǹdè. kò yé ṣe ń tà lé ṣe tàbí tàbí nípa rẹ̀ kò gba tàbí ṣùgbọ́n ń bọ̀ ń bọ̀ náà ni lójú wa lọ́pẹ́ sí kò jìnnà lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wa innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn èèyàn ní wòókó jìnnà àwọn Olúwa àwọn wòókó súnmọ́ ń nípa wá àbí wá. ẹ wo àwọn àpèjúwe tí ń bọ̀ yìí. فإنا خلقناكم من تراب dájúdájú àtàrí ìpẹ́ láti dáyún ẹ̀yin wo lẹ́wọ̀ àmọ́ ìpẹ́ ń ṣe ẹ̀ ń ṣe iyèméjì nípa àgbéǹdàkìyàmù ẹ̀yin wo ẹ̀ má bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀ má pé lẹ́yìn ni. ثم من نطفة lẹ́yìn tá a ti kọ́kọ́ ṣẹ̀dá yín látàrí ìpẹ́ àtúnwá ṣẹ̀dá yín látara omi gbọ́lọ́gbọ́lọ́ látàrí ìpẹ́ tí baba ńlá wa Ádámù aleyhi salam ó hàn dáadáa látàrí ìpẹ́ lolúwa ti dá olúwa pa àwọn mọ̀lẹ́kà láṣẹ ẹ lọ mú oríṣiríṣi ìpẹ́ tó wà ńlẹ̀ wá oríṣiríṣi ìpẹ́ yìí ni wọ́n pàjọ pọ̀ tólúwa fi dá wa ìwà póríṣiríṣi ìwà póríṣiríṣi láàárọ̀ mi ìpẹ́ tán fi dá náà nǹkan kò póríṣiríṣi látòrí ti baba ńlá wa tó bá yẹ ní ya ńlá wa tí wọn dá látara ẹ fún àyà baba ńlá wa gbogbo àwa yòókù tá a wà àtó ní baba ó níyà àti ya lásán lóní kò ní baba bí anabi Isa gbogbo wa pátá korongodo olúwa dá wa látara omi gbọlọgbọlọ omi gbọlọgbọlọ tí máa jáde látara ọkùnrin àti omi tó máa ń jáde látara obìnrin wọ́n ń pe tọkùnrin ní àtọ̀ wọ́n ń pe tóbìnrin lẹ́yìn ìgbà tí àwọn omi méjèèjì bá pàdé pẹ̀lú àṣẹ àti ìyọ̀ǹda Allahu tó bá wù láti dẹ́dà ń bẹ̀ yọ tàtàrà rẹ̀ yóò fi ṣẹ̀dá ọma ó lè jẹ́ ọmọkùnrin ó lè jẹ́ ọmọbìnrin nínú ẹ̀gbá wa eléyìí tí Al-Imam Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ wọ́n ní gbogbo àpò bí olúwa ti fi màláìka kọ̀ọ̀kan sọ màláìka pọ̀ jọjọ jàmáà àtúntì sọ àwọn màláíkà tí ń kọsẹ̀ wálẹ̀ wa inna alaykum lahafidhin àtúntì sọ àwọn màláíkà tí ń ṣọ́ wa níwájú wa tí ń ṣọ́ wa lẹ́yìn wa kàbúrú ọmọ bàṣẹ wa àtúntì sọ àwọn màláíkà àwọn èyí tó ṣe pé wọ́n á máa ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ lásìkò àṣùbà tí wọ́n máa bẹ bẹ́ẹ̀ lọ tí ó fi di àlàásàrì tó bá ti dà àlàásàrì àwọn èyí láàárọ̀ àwọn padà gùnkè lọ àwọn tuntun mi ò tún wá sọ̀kalẹ̀ lálàásárì àwọn máa bẹ bẹ́ẹ̀ títí tó tún fi di àṣùbà àtọ̀lá wọ́n dé lásìkò sọ̀láàt wọ́n lọ lásìkò sọ̀láàt olùwà máa bi wọ́n kaifa adraktum ibadi wa kaifa taraktum ibadi báwo lẹ báwọn ẹrú mi gbà tẹ dọ́dọ̀ wọn àti pé báwo lẹ fi wọ́n lẹ̀ wọ́n ní adaraknahum wahum yusallun wataraknahum wahum yusallun nígbà tá a kọ́kọ́ lọ bá wọn a bá wọn pé wọ́n ń ṣe sọ́lá ìgbà tá a tún fi wọ́n lẹ̀ a fi wọ́n pé wọ́n ń ṣe sọ́lá wọ́n wá lásùbà wọ́n lọ lásàrì wọ́n dé lásàrì wọ́n lọ lásùbà allahu akbar wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda àtàlùkùránì tó ń ké ní sọ́lá ti subh máa ké dáadáa máa ké ẹjẹ́ ogun máa fà á kógun nítorí pé Al-Qur'ani eléyìí tá n ké lásùbà mashuhuda àwọn mẹlẹ́kà wà gbọ́ sunna anabi sallallahu alaihi wasallam náà wà fi hàn wá ikeke tá a bá tún ké lálàásàrì náà àwọn mẹlẹ́kà wà gbọ́ torí ẹ̀ tẹ́lẹ̀ bá yé wa olùwà ni atárò ìpẹ́ láti dá yín sẹ́wárí tó bá yẹ ní Adam aleyhi salam Olúwa dá wa látara omi lọ́gbọ́lọ́gbọ́ min ayyi shay'in khalaqa min nutfatin khalaqahu faqaddara látara kí la ti dá látara omi gbọ́lọ́gbọ́lọ́ ni lolu ẹlẹ́dàá wa ti dá wa ọ̀dà àwa yòókù wọ́n dá wa látara omi gbọ́lọ́gbọ́lọ́ ǹjẹ́ àjọṣepọ̀ kan bẹ láàrin omi gbọ́lọ́gbọ́lọ́ àti ìpẹ́ sọ pé òun fi dá wa olóhùn kọ́kọ́ fi pè dá wa lẹ́yìn náà ń tún fomi gbọ́lọ́gbọ́lọ́ dá wa wọ́n ní gbogbo apáta náà ni àfẹ́pẹ́ dá yín bá wí lágbọ́n méjì agbọ́n alákọ̀ọ́kọ́ gbogbo ọ̀rọ̀ tó bá bá bàbá mi wí ọbẹ̀ mi náà wí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ ó ti ṣẹlẹ̀ sí wa náà torí ẹ̀ là ń ṣe ń sọ pé a ti wà lẹ́jà náà rí a tún fẹ́ padà wọ́ ni ẹ̀ bá béèrè bó láti wọ́ rí awọ́ látara bàbá ńlá wa Ádámù alayhi salam a tún wá fẹ́ padà wọ̀ àwọ̀ náà rí àsìfẹ́ wọ̀ rárá torí àgbọ́rí polówó fi baba ńlá wa sínú ọ̀dà ìgbà tó lù wá dá baba ńlá látàrí ìpẹ́ kí wọ́n ló fi dá wọ́n mọ́ náà nàám látàrí ìpẹ́ náà ni torí kò fi ṣẹ̀ríà sọ pé alqawlu fil ibn kalqawli ìntà sọ nípa ọmọ iná rí ta bá sọ nípa baba níta bá fi dá bàbá náà wọ́n fi ṣe kíni náà fi dá ọmọ mẹ́bí bàbá náà ló tún bí ma ìdí nu lam yalid wà lam yulad bọ́ba lọ jẹ́ kóluwa wa bá bí ma ni kò sí bí o ti ṣe bí ma tọ́mọ rẹ̀ náà ò ní jẹ́ Allah Allah wọ̀ bá di kíni wọ̀ bá di púpọ̀ ó sì sọ pé kul huwa Allahu ahad ọ̀kan ṣoṣo ni Allah àbí bó lòun ṣe wá bí ma tọ́mọ rẹ̀ ó jẹ́ èèyàn. tó wọn sì máa jẹ́ Allah torí ẹ̀ ló ṣe jẹ́ pé pépà dàrú ọ ńgbà tó ma ó dàrú mọ́ ìjì burúkú ti gbé mọ́ ọ a máa lé ní òní bá a àfi kó túbá tó bá ti wà á bá di mùsùlùmí ẹnìkan kò sì lè ṣeéṣe kápẹ́ kìí ṣe Allah tó bí òun kàn di Allah orúkọ ni ìgbà tó wá bí wọ́n fi ọ́ bí <laughs> láàrin àwọn ẹranko lásán nù bá ní ìgbò ní yí padà kéwúrọ́ lóyún kó fọmọ bí màálù ike a ntaari nípa ayé yí padà ní ayé rẹ̀ wò kò tí ì ike àgùntàn lóyún rẹ̀ nílùú so eléyìí túmọ̀ sí pé Allahu azza wa jal òun náà nìkan lọ́ba ẹni tí wọ́n sọ pé wọ́n fi dá bàbá ńlá wa ọ̀sẹ̀ láwa náà lórí báwa náà ń kọ́ kí ni wọ́n fi dá wa èèpẹ̀ àti omi lọ́gbọ́lọ́gbọ́ àwọn olùmọ̀ nípa tafsir wa sọ pé omi lọ́gbọ́lọ́gbọ́ tólúwa fi dá wa tó ní falyanzuril insanu mimma khuliqa khuliqa min ma'in dafiq yakhruju min bayni as-sulbi wat-tara'ib kọ́mi yìí ó wo atara kí la ti da adọ́ látara omi tí ma tú jáde tí ma tú jáde omi yìí ó máa ń jáde láti bàràbàrà àdí àtàrin ọ̀yàn méjèèjì kìí ṣèyàn kan lọ́jáde láti bàràbàrà àdí rẹ̀ àtàrin ọ̀yàn rẹ̀ o èèyàn kan nú àwọn méjèèjì tó ṣòwò bá afẹ́ bímọ ìbarabara àdìí tiẹ̀ ló ti jáde ẹnì kejì ẹ wẹ́wẹ́ láti àárín ọyàn rẹ̀ méjèèjì àwọn oníbarabara àdìí àwọn náà lẹni tó pé tiwọn ọ̀nà mọ́sọ̀sẹ̀ lọ́gbà àwọn bàbá nù jáde kíákíá ni ibi tí ń gbà bọ̀ kọ́ pẹ́ jáde kíákíá wọ́n ní lọ́fà ló fi jẹ́ pé àwọn bàbá ọ̀dààmú fọ́mọ lọ títì bàmà bá ṣe kínní kan àwọn bàbá lè lọ yọ adá pé kínní àmọ́ adúpẹ́ fún àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ mọ́ nìyí ọwọ́ ayé àdá sọmọ olóòní fi sá lọ bá sọ àdá àdá bá ṣe déédéé ọrùn ọmọ lọ bá lóko èèyàn lọ́rùn bàbá nìsín ibi tí ìyá ti ń kádì ìjọba lórí ó lè ti lọ mú kòbókò ẹlẹ́nu mẹ́fà kọ́ máa lé ọmọ ká pé onílò níjẹ ọgbà àfi tí ìbá ṣe bàbá mi ló bí mi àfi tí bàbá tèmi náà bá kọ́ mi akẹ́kọ̀ọ́ bàbá tiẹ̀ lu ọ̀fẹ́ pọ̀ sá wọn náà wàá lu ọmọ ọ̀fẹ́ hàn léèmà wọ́n ní tó fà á tó fi jẹ́ pé àánú tó wà fáwọn ọkùnrin lórí ọmọ kọ̀pọ̀ títí òun náà ní pé ibi tó máa ń gbà jáde lára wọn kọ̀pẹ́ síbi tí ó gbà jáde láti bàràbàrà àdì rẹ síbi tó ti ń tọ̀ náà ni ọmọ bá jáde kíá àríjù bá ń lọ amóbìn wọn ní láti àárín ọyàn rẹ̀ méjèèjì ńlẹ́yìn rẹ̀ tí ó dọ́mà ní ti ń sọ̀kalẹ̀ bọ̀ ìrìn ń pẹ́ sí tiẹ̀ tí wọ́n bá fi rúlà wọ̀n tiẹ̀ kò lè mú rúlà odidi kan sahawalala tóbìnrin ó mú ju rúlà kan lọ wọ́n ní ló fa ló fi jẹ́ pàánù àwọn obìnrin pọ̀ àwọn ọkùnrin ọ̀dájú burúkú torí ẹ̀ wọ́n ní omi tó wá di àwa yìí tọkùnrin àti tóbìnrin yìí wọ́n ní tí wọ́n gbìn sínú lẹ̀ tá a jẹ ló ń jẹ lolúwa fi ń mú kí àwọn nǹkan yìí ọmọ abẹ lára akọ àtabo tí wọ́n á ń dèèyàn mi ajá yìí pé látara abo náà wọ́n ti dá wa látara ìpẹ́ lẹ́yìn náà látara omi gbọlọgbọlọ yéésù omi àgbín o yéésù omi àgbín yéésù omi àgbín ẹ̀hẹ́n apá kan náà fuqaha àwọn sọ pé gbin ni mani omi ti ń dèèyàn wọ́n lẹ́gbin ni kí ló dé wọ́n níbi tí ń gbà jáde ni nítorí pé ibi títọ̀ ń gbà jáde ló ń gbà jáde ibẹ̀ náà ni ìtọ̀ rèké ń gbà jáde a sì mọ̀ pé tọ̀ rèké ẹ̀gbin ni ibẹ̀ ni wàdíyò ní ń gbà jáde kí ni wàdíyò ó náà ni tọ̀ funfun tíyẹn á máa tọ̀ ṣáájú kó tó tọ̀ ó lè kíní kan jáde lára rẹ̀ bí ẹfun ìtọ̀ funfun ìgbà míì ó lè ti tọ̀ tán kó tó jáde orúkọ rẹ̀ ni wàdíyò léde yorùbá kò ló kọ ìtọ̀ náà nìtọ̀ ń jẹ́ yorùbá ò ní mọ tọ̀tọ̀ funfun bí wàdíyì náà bá ti jáde lára èèyàn ẹgbin ni ẹ wá wo ìtọ̀ jáde alẹ́gbin ni ìtọ̀ rèké jáde alẹ́gbin ni wàdíyò jáde alẹ́gbin ni báwo wá látọ̀ ó ṣe jáde tóun ò ní jẹ́gbin èrò àwọn fòkànhá ò kàn ní wọn nítorí ibi tí ń gbà jáde nù apá kan náà àwọn fòkànhá wọn ní kì í ṣẹ̀gbin ìdí tí èéfi sẹ̀gbìn sẹ́yìn mọ̀ pé ibi tí àtọ̀ yẹn gbà jáde lára akọ tó sì gbà jáde lára abo ibi tó gbà jáde lára abo ibẹ̀ náà lọ́ máa ń gbà jáde tẹ bá wá ní gbogbo tó bá gbabẹ̀ jáde ẹ̀gbin náà ni ajẹ́pẹ́ gbin lẹ́yìn alára ẹ̀sẹ̀ gbin wá lẹ̀ torí ẹ̀ wọ́n ní eléyìí ló fi hàn wá pé àtọyún kìí ṣẹ̀gbin bí kò ọmọ kò ọmọ falakọ ọmọ afala pé kí ló ṣẹlẹ̀ tó ń ti pé wọ́n sọ pé mẹ́díkálì lọ́dọ̀ àwọn onímọ̀ dókítà wọ́n ní àtọ̀ ọkùnrin pé tóbìnrin bá mú wọ́n ló wúlò láti ṣògùn àwọn nǹkan kan nínú àwọn àárẹ̀ tí máa bóbìnrin fara àwọn ọmọ àmọ́ tá a bá ti sọ pé kìí ṣẹ̀gbìn lábẹ́ òfin ṣẹ̀ríyà tí obìnrin bá fi lè mú àtọ̀ ọkùnrin eléyà ni ó mú ni màá pé kò mọ ẹ̀gbin torí àti pé kìí ṣe ẹ̀gbin àmọ́ wọn kú bí àtọ̀ ó ti ṣe dá wà gédégbé tí ìtọ̀rẹ̀kẹ́ ò ní pẹ̀lú rẹ̀ ńgbà tí ń jáde nítorí pé ìtọ̀rẹ̀kẹ́ ló máa ń síwájú ìgbà tó ń bóbìnrin ṣeré omi tí kọ́kọ́ ń jáde lábẹ́ rẹ̀ tí ń yọ̀ ju ọbẹ̀ lálọ òun ni mẹ́díyò ìtọ̀rẹ̀kẹ́nu abá omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń dèèyàn rìn ni torí pé omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń dèèyàn kìí dá jáde eléyìí ó ti kọ́kọ́ bá a ṣe e, àtúnṣe ọ̀nà tó kí màníyì náà tó jáde. No ẹ ń bá wá fi àtọ̀ ọkùnrin sẹ́nu torí kọ́ba àgbọ́ pé kìí ṣẹ̀gbin yọ ṣọ́ra fún kí ìtọ̀rìkì ọmọ pẹ̀lú ẹ̀ torí títọ̀rìkì bá ti pẹ̀lú rẹ̀ ńkọ́ kí lòun ẹ̀gbin ni Olúwa sì ṣe ká jẹ ẹ̀gbin ní èèwọ̀ tọ́ Olúwa ẹlẹ́dàá wa ó lòun dá wa látara àtọ̀ alẹ́bàjẹ́ alẹ́bàjẹ́ alẹ́bàjẹ́ tó fi àtọ̀ yẹn sọ́wọ́ rẹ̀ gbogbo bó o ti lè jẹ́ni tí kì í kórìíra tó o ní fẹ́ kọ́ sẹ́kù lọ́wọ́ rẹ fún ìṣẹ́jú márùn àpèjúwe rẹ dàbí àpèjúwe kun akaramakumula ikun kìí ṣẹ̀gbin ọkàn kan kọ́ ni kó o gbé kun láyà àgbàlagbà ọwọ́ ara rẹ ọmọ wa gbé kun káláyà àwọn èèyàn ní pé ah, ah wọ́n wá ń ṣe dàda ń dín dín lágbà àwọn èèyàn àgbà ah, ó ti ń bá bọ̀ láti kékeré ni aha so bẹ́ẹ̀ ni kúnrí so bẹ́ẹ̀ náà ni àtọ̀tẹ́ rí yẹn bọ́bá wà lára rẹ̀ ń tutù kò pé kọ́ ọ má fi ṣe sọ̀lẹ́ so ṣùgbọ́n tá a rí lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ni pé bọ́bá wà ń tutù anabi máa fomi fọ́ọ̀nù kó lára sọ rẹ̀ kìí ṣe nítorí kọ́ba àjẹ́gùn torí kun náà bá wà lára wa kí láàfi fọ́ ikun tutù omi náà láàfi fọ́ tọ́ba ti wá gbẹ tí àtọ̀ yẹn bá ti gbẹ Àìṣà ó ní mo rí pé anabi máa ń fi èékánná ha kó lára aṣọ rẹ̀ èmi náà máa fi kaná ha kó lára aṣọ ànábì ìbá jẹ́gbin wọn máa fi kaná lásán ha akaramakomola ìgbẹ́ gan sí ọ lẹ́wù ìgbẹ́ yìí sì ti gbẹ ṣé ìkaná ràn án láti fi ha káyipẹ́ aṣọ ti májàre ńgbà ó ti ha sọ̀ràn ọ̀ràn o ọ̀fọ̀ dáadáa káfíìrì kó ti kó mbẹ pátá porongodo òórùn rẹ̀ wá tún kù díẹ̀ díẹ̀ díẹ̀. díẹ̀ wọ́n ní tí ojúlówó ara àgbẹ̀mbá ti kó lára sọ rẹ̀ láti rí tó fọ́ gidigidigidigidi tó tún sínú dáadáa tó tún fún dáadáa òórùn díẹ̀díẹ̀ tó kú mẹ́ kò sí wàhálà mẹ́ tó bá jẹ́ tòórùn àmọ́ pàápàá ojúlówó gbẹ́ torí ẹ̀ wọ́n ní há kúrò lára ànábì ní gbígbẹ tó lágbára tó fi hàn pé torí bá jẹ́ gbin ni ìhà kú ọ̀ràn torí ẹ ìpìlẹ̀ ẹwẹ́ ìṣẹ̀gbìn o ẹ̀yin tá ẹ máa túmọ̀ màníyò wípé kí n lọ́lú àfi dá wa omi gbọ́lọ́gbọ́lọ́ omi ẹ̀gbin kìí ṣe omi ẹ̀gbin o tó bá jẹ́ pé tiẹ̀ lomi ẹ̀gbin ó pé èyí tá fi dé mi omi gbọ́lọ́gbọ́lọ́ omi ẹ̀gbin tèmi kí bàbá rẹ̀ ọmọ wọ ọ̀ràn <laughs> torí ẹ kìí omi ẹ̀gbin ha ó lè gbọ̀nà táwọn ẹ̀gbin máa gbà jáde ṣùgbọ́n òun èyí ṣẹ̀gbin èyí thumma min alaqa olúwa ọ̀njà ránkì wa dànù nù ká mọ̀ ara wa gbakọ ọmọ mi ni talorokọ ń bá sọ̀rọ̀ èmi fúnra mi ọlọ́lá jùlọ irọ́ lásán àbó àbó jìyà jùlọ olúwa ló ń dá yín látàrí ìpẹ́ òun tún wá dá yín látàrí omi gbọ́lọ́gbọ́lọ́ òun tún wá dá yín òun sọ yín di ẹ̀jẹ̀ dídì gbogbo wa náà nù fa gbogbo pele yìí la gbà kọjá fa tọ́wọ́ asọ̀rọ̀ rẹ ti kànáà jágbọ́n mara yìí lọ́wọ́ báyìí tí kàkan ọ̀wọ́ ń di ma wọ́n máa ń bọ́ sọ̀rọ̀ ọ̀fọ̀ dákàrà àdín ní kúta lẹ́rù pé ń bá sọ̀rọ̀ má gbá ní ojú yín ẹgbẹ́rún onu tí ó dúró ń dó lọ́njọ́ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ látàrí ìpẹ́ ó domi gbọ́lọ́gbọ́lọ́ ó tún padà wá di ẹ̀jẹ̀ dídì tẹ́ bá lóyún bàjẹ́ lára obìnrin tí oyún yìí ti ń bẹ nípò omi gbọ́lọ́gbọ́lọ́ ogójì ọjọ́ òun náà kẹ́rì pé nǹkan kan jábọ́ lára òun bíi kunni oyún bàjẹ́ nù àwánu àwánu ìwọ́ta pè ní olùmọ̀àgbà amòye amòfin ẹnjìníà dókítà pọfẹsọ irọ́ lásán ìwọ́nu bó ṣe rí ẹ bá kó lóò ọ̀fẹ́ kó ti lọ dànù ó ti jábọ́ ń kún. àkàràmọ̀kùnmọ̀lá èyí tó bá jẹ́ pé oyún bàjẹ́ máa la lásìkò tó wà lẹ́jẹ̀ dídì òun náà kàn rí pé jẹ̀jábọ́ ni pọ́n onímọ̀ tafsiri rẹ̀ ìwé ìyanu ìyàn lólu akádàrà kọ́ bàjẹ́ mọ́ làwọn tọ́ olùwàní thumma min mudgha lẹ́yìn rẹ̀ la sọ yín di bá sí ẹran wọ́n wá ń sọ pé sólùwọ́ gbé wa dìde wọ́ gbó ọmọ wọn rẹ̀ ọmọ ibi tó ti ń bọ̀ ṣé wọ́n ti ẹ̀ gbé kínní kan akátá léwo sẹ́nu adìẹ ló ti ẹ̀ ká gbọ́ ebi ń padì ọ wá dúró lẹ́nu ọ̀nà yẹn wá da ráìsì adìyẹ wọn sọ pé actually iyọ̀ já ráìsì pọ̀ ẹ gbọ́rọ̀ ṣé ẹnu ẹ ló ti ẹ ká gbọ́ ìwọ tẹ́bi ń pata sànú ẹ torí ẹ ìwọ tó ọmọ wa rẹ ọmọ bó ti ṣe jẹ ọ wá sọ pé sọlúwo gbé wa dìde àà bó wa lórí gan tí wọn ò ní gbé ọ dìde ṣebí ibi tá a parí ọ̀rọ̀ rẹ sí lórí sọ ọmọ ibi tó ti ń bọ̀ olúwa wa ń tu ń tu pẹrẹpẹrẹ rẹ fún wa lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀dì bá sí ẹran tí ò léegun ẹni tóyún bá bàjẹ́ mọ́ la ní ìpele báàsì anabi ní ogójì ọjọ́ ní ó fi wà lómi gbọ́lọ́gbọ́lọ́ ogójì ọjọ́ tó tẹ̀lé yóò di ẹ̀jẹ̀ dídì ogójì ọjọ́ tó tún tẹ̀lé yóò di báàsì ẹran bẹ́ẹ̀ bá bá ní fogójì tẹ̀ fi kógójì tẹ̀ tún fi kógójì ó di kíni ó di ọgọ́fà ọgọ́fà oṣù mélòó ni naam oṣù mẹ́rin gbaná lóluwà wà rán màláìka sí i nínú ìyá rẹ̀ wàláhì ìpájú kékeré kọ́ làwọn obìnrin ń bá pàdé látàrí alóyún bíi kúkú bíi yíyẹ kó tó di pé wọ́n bí gbogbo wa àwọn bàbá màmá wa wọ́n sí nípò ẹni tá a máa ṣàgbére sí o wọ́n sí nípò ẹni tá a ní gbọ́rọ̀ sí lẹ́nu o ó pin ìgbà tí wọ́n bá ti pa wá láṣẹ pẹ̀lú ń tọ́takùtì Allah tọ́takùtà nàbì sallallahu alayhi wa sallam. Baba wa màmá wa wọn ò sínú ẹni tá a máa gbé lẹ́nu sọ̀hún lódodo màmá ló ń lóyún ah àmọ́ tí bàbá náà fojú wì wàláì kò kéré wọn sáà ní sọ pé kọ̀ọ̀kan wọ́ gbàtíyàwó rẹ tí bá ń gbin kìn tí bá ń kérora bó ni wọ́n ti rọrùn ọwọ́ àfojúlé irun pé kíni bọ́kan pé kó kíyàwó rẹ lọ gbómi bọ́kìtì kó yí lù ọ́ lórí pé dìde ò sùn àjọsòwò rẹ ni mẹjọ ajá pé mi nìkan ní nkàfínà wí ní nfojú wí náà rẹ wàláhì kọrọrùn kọrọrùn títí tọmọ mi fi pọdún mẹ́ta gbèsè tí bàbá rẹ jẹ lórí ìtọ́jú oyún rẹ̀ àti bíbí rẹ̀ wọn ò tí ì san tán wọn náà lọ́wọ́ adágba lọ́mọ sẹ́nu pányápányá lọ́mọ sọ fún bàbá rẹ̀ pé ẹjọ́ ẹ má bá mi sọ̀rọ̀ báyìí ńgbà tó sì pé civilize ẹ gbọ́rọ̀ òpònú dídìrín civilization wo ni wọ́n ní ọ̀bọ aláìgbọ́n dídìrín jatọ́ tí wọ́n bá mú ọ lọ sọ́sìpìtì gan wọn ò ní róògùn dídìrín fún ọ tóró ti gọ̀ wá láti inú ìyá rẹ̀ kọ́mọ bú bàbá rẹ̀ kọ́mọ gọ̀yà rẹ̀ àmì pọ́nmọ ọmọ burúkú lásán ni tí àlébù kan lè wà lára bàbá rẹ̀ kọjá pẹ́ẹ́nu tiẹ̀ ni wọ́n ti gbọ́ láyéláyé àfi tó bá yẹ àlè bá ní ọ ṣé àlébù kan lè wà fún yàrá kó jẹ́ pé ẹnu tiẹ̀ ni wọ́n ti gbọ́ àfi tọ́wọ́ kọ́ màlè lásán ni ọ wàláhì ń táwọn òbí ṣe lórí ọmọ kó sí ń tọ́mọ lè ṣe tó lè san ìdá kan nu ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ẹnu rẹ̀ làwa náà wà lọ́kùnrin àti lóbìnrin wa ṣùgbọ́n náà pé wọn náà di bàbá lọ wa ìbọn náà kó di yáni wọn náà mú pa ọmọ bíi ti rí ọmọ bíi ti rí nígbà títí ẹ náà bá dé àyè má yè ya ṣébi lọ́gbẹ́mìí mi bí afẹ́ bí ma. ẹ bàbá tó ń sọ pé ìyàwó rẹ̀ bí bẹ̀ta kọ́ máa dunnú ọ́ sáwọn ò dòní ló ti pọ́ùn tiẹ̀ nítòsí ọ̀dà ó tòsí ọ̀dà ó ń ro gbogbo ẹrù tó wà ń bẹ̀ ni àmọ́ nítòsí ọ̀dà gbà tó ń tẹná tó ń tẹná ń jọ́sí ọkọ̀ wa túlẹ̀ ọ sáré bó ṣe fi ọ sáré èsì wa jáde ọ wa túlẹ̀ bó ló ń túlẹ̀ lọ torí di ẹlẹ́yìí báyìí. lẹ́yìn ìgbà tó bá di bá sí ẹran mukhalaqatin wa ghayri mukhalaqa á rí nínú àwọn bá sí yìí báyìí ilé ìtolú ẹlẹ́dàá wa tọ́kádàrá pípé yóò déèyàn àti tọ́kádàrá pípé kò ní déèyàn. olú ẹlẹ́dàá wa ló máa ń ṣe bẹ́ẹ̀ o agbára ọkọ kọ́ o agbára ìyàwó kọ́ o ìyàwó rẹ̀ wá bí ma bí ma wá ní a ó ní agbára kọjá bẹ́ẹ̀ pàmò ra mu kò sí ní bí ọkùnrin ẹ gbọ́rọ̀ yóò máa tán rẹ̀ dànù àbí ìyàwó bíbejì kẹ́ à eré lẹ́ ń pè mí ni bàbá mi méjọ kìrọ́ lásán so àwọn etí òbí ma ṣé kálá wọn fi tiwájú ta ni wọ́n fi tiwọn jẹ torí ẹ̀ olú ẹlẹ́dàá wa ni. لنبين لكم àṣebẹ nítorí kálíbà àṣàlàyé fún yín àṣebẹ kálíbà àṣàlàyé fún yín wa nuqirru fil arhami ma nasha'u ila ajalin musamma a máa fi èyí tá a bá fẹ́ a máa ń fi sílẹ̀ nínú àwọn ọmọ ẹ̀wọ̀n yìí báyìí sínú àpò òbí títí dìgbà tí wọ́n bá bí wọn tó bá sì dìgbà míì láti jẹ́ kí wọ́n jáde kí wọ́n ṣubú dànù kí wọ́n ti dànù kúrò nínú àwọn ìyá wọn kó tó dijọ́ bíbí bó bá ṣe wọlé wa ló máa ń ṣe o ó náà ní mukhalaqatin wa ghayri ọ̀nbẹ́nu ìta sí ẹ̀dá rẹ̀ tí ó pè tẹ́ bí lọ́mọ ó sì ń bẹnu ìta dá ẹ̀dá rẹ̀ àmọ́ tá à ní jẹ́ ká bí lọ́mọ tí ó yè tó olúwa ló máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ a sọ ó ti ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kínní ó ṣẹlẹ̀ sí lẹ́ẹ̀kejì kó wa sọ pé káì gaskiya mo sì yàwó fẹ́ ọmọ ò lè dúró lára eléyìí ọwọ́ rẹ̀ kọ́ lọ́wà olúwa ẹlẹ́dàá wa ló ṣe bẹ́ẹ̀ gbàtí ọba dúró náà wọn ò ní kọ lẹ́tà sí ọ olú ẹlẹ́dàá náà ni ó ní kó tún jáde bẹ́ẹ̀ thumma nukhrijukum tifla lẹ́yìn rẹ̀ láwọn agbèyìn jáde lọ́mọ kpólóró èyí tá a fẹ́ dá kó déyàn nù torí ẹ̀ náà la sọ yìí pé tí àtọ̀ tó bá ti lè dénú àpò bí táì débẹ̀ báyìí títọkùnrin bá ti dénú àpò bí màlẹ́kà kan wà tó lù wá fi sọ àpò bí. So, nínú sahih al-bukhari malayika sọ pé ayi rabbi nutfa ìrẹ olúwa mi mo rí àtọ̀ ìwọ olúwa mi mo rí àtọ̀ olúwa sọ pé bẹ́ẹ̀ ni ìrẹ olúwa mi ṣé ètẹ tatara rẹ̀ dẹ́ẹ̀dá kan ni abẹ́ẹ̀ ní tatara rẹ̀ dẹ́ẹ̀dá kan tolúwa bá ní màá tatara rẹ̀ dẹ́ẹ̀dá kan àtijọ́ ni malayika ti máa sọ títí tí wọ́n fi bì í oníjẹ́ ká burú ṣe èyí tó lù ọ́ ní tàtàrà rẹ̀ dáyìn màlẹ́kà kò ní sọ yọ bá tọ̀ jáde yọ bá nǹkan tó lù abá fẹ́ jáde àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti mú torí ẹ èyí tí wọ́n bá sọ pé wọ́n dá lẹ́dà màlẹ́kà ọmọ sọ títí tí wọ́n fi bì látara hadith ibn Mas'ud agbọ́ yé pé màlẹ́kà mi ni wọ́n tún wá rán sí ọmọ yìí tó bá ti pósù mẹ́rin kìí ṣe tí wọ́n tún fi sọ àtọ̀ òun sọ ń tiẹ̀ ni kí nǹkan kan má ṣe ṣùgbọ́n màlẹ́kà mi ni ọ̀wà wà bìkẹ́tìbì rìsíkì yìí tí ọ̀wà kọ́ àrísìkì rẹ̀ wà ájálì yìí àti ọjọ́ tí ó lò láyé wà àmàlì yìí àti iṣẹ́ tí ó gbélé ayé ṣe wà ṣàkíyín ọ̀sàáyì sólórí ibú ni ọ̀jẹ̀ ni àbólóríire màlẹ́kà mi ni ó tún wá pẹ̀lẹ́ yìí ẹ dákun nínú rondo ni màlẹ́kà kan ti ń ṣọ́ àpò bí inú rondo ni màlẹ́kà mi ó tún ti wá kọ àkọọ́lẹ̀ fọ́ma fata'ala Allahu ahsanul khaliqin olúwa ẹlẹ́dàá wa ga ńlọba tí ṣẹ̀dá rẹ̀ lọ́nà tó rẹwà jù tí ò sẹ́ni tó lè ṣẹ̀dá bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá wa ni ẹ̀yin rẹ̀ láwọn amúyín jáde lọ́mọ pólóró náà ṣe bó rí ọmọ tá ẹsẹ̀ bí pàápàá jùlọ ọmọ òòjọ́ wo bí ó ṣe rí ríndín róńdó tí ó rí pólóró allahu akbar bí wọn náà ṣe rí njọ́ kan nù tọ́kí la hawla laka wala quwwata illa billah ọ̀dọ́gbọ́n kagbọ́n ọ̀dágbára kan ní lẹ́yìn allah tẹ́lá ti fẹ́ gbé ọkàn sọ́ọ̀nù ọ̀lọ́nà nù ẹ̀rọ àwọn olórí ibú tí máa gbọ́n ọmọ lọ́sẹ̀ tí wọ́n gbọ́n ọmọ òòjọ́ mọ́sẹ̀ báwọn olórí ibú ṣe ra wọn múnù wọn gún ọmọ lọ́sẹ̀ àwọn agbọ́mọta agbọ́mọta ńkọ́ àwọn child factories tẹ́lẹ̀ pé àwọn ń bí máa gbé ta ni ẹni tí ń wá ma tí ò bí ma tọ́ba ti tọ́ba ti sìrìn lọ́dọ̀ ọrù wọn wọ́n wá yìí pé o ti lóyún o ti lóyún ó bí ma déètì báyìí láago báyìí sọ́kùnrin lọ́ọ́ fẹ́ bí àbóbìn. So wọ́n máa gbé ọ̀gẹ̀ sí àyàn wọ́n gbé ọ̀nláńkẹ̀ ọlọ́kùnrin ni làǹtìlàǹtì méjì kò burú yóò wá nà ọ́ lówó yóò pọ̀ ọ̀kọ̀ọ̀kan nu wọn three point five ni ó tí ì mọ̀ pọ́n fẹ́ ra mọ́ ni láì sọmọ ewúrẹ́ so wọ́n á ní ọ̀gbọ́dọ̀ làǹtìnátà o bàbá ti lọ sípítù ọmọ sá o lọ́ọ̀bà máa tọ́jú rọ́ wọ́n bá máa sọ fún ọ pé bóun ní í ṣe ọ́ àmúmára ni o kò sí nǹkan kan nù rẹ o à. Ah subhanallah amumára ni o amumára ni o tètè ọba dìde tìtàn fún ọ wọn lè kó kó ológun ma sọ bí ọyọ lọlọ bí ma aboyún tí o gbọ́dọ̀ bí ma sógun ma sùn ọwọ alọ ọyọ wọn àgbẹ ọ lọ sílé irọ́ kan wọn máa ṣe dírámà wájú rẹ wọn bọ òhò wọn lè kó àwọn gbẹ̀bígbẹ̀bí àwọn ti dé àwọn alábìyè wọn ti dé. so lojiji lọkàn pẹ́ tó máa ń wẹ́ẹ́ wẹ́ẹ́ wọ́n factory <laughs> wọ́n bá dẹ́jẹ̀ sí ara pé ẹ̀jẹ̀ tó pọ̀ lórí abẹ́rẹ́ gẹ́mẹ́ bẹ́ẹ̀ ṣe sí ọmọbìnrin kan nìyẹn ó ń pè ó lòun ti bí ọmọ méjì amóhùn ọmọ bóun ló ń lọ ọmọ àmúni abẹ́tẹ̀ agbọ́rọ̀ <laughs> ìwọ ló ma ọ wá ń sọ fún mi kó ọmọ pé bọ́ọ̀ lọ́mọ mo làwọn

láwọn sangun burúkú tí wọ́n máa bá àwọn ọmọbìnrin sùn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n máa kóná fún wa àwọn máa bí ma jọ ọmọ tó bá ti bí wọ́n máa gbé ta wọ́n máa gbé ta subahánàlá a nàìjà àfi kíjọba tagiri o àfi kàn tagiri n ti ń ṣẹlẹ̀ pọ̀ nbí ẹ̀hẹ́n kése rúbí lè yọ máa sáré pé mo fẹ́ ṣèjọba rẹ̀ n ti ń ṣẹlẹ̀ nbí kọjá bí káfù ẹ̀hẹ́n torí pé gbogbo àwọn fáìlì yẹn tọ́ ọba ti lọ́rùn tó lè fi gbé ọba ti lọ́la gbé ní dàlùkìyàmù àmọ́ wọ́n máa wín wín wín wín òṣùbà tí wọ́n máa gbé fún ọ ní tàn jẹ ló rò pé ó dùn kó dùn ọkàn bàjẹ́ ọkàn bàjẹ́ gbogbo oníjà tí wọ́n ti ń ṣe fákítìrì ọmọ gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń ṣe fákítìrì ọmọ gbogbo ilẹ̀ Haúsá tí wọ́n ti ń ṣe fákítìrì ọmọ gbogbo ẹlẹ́wàá rí ẹ sì fi mú wọn kátà òfin tọ́ tó ń malẹ̀ tọ́bulọ́wọ́ aṣọ dọ́kun olùwọ́tún wa máa tọ́jú yín títí tẹ́ fi dàgbà di géńdé màmá rẹ ọwọ ọmọkẹ Allahu Akbar hmm. ọkọ mi <laughs> ìwà rondo náà lọdọkọ mi torí pé kí ni ọmọ ògbè dàgbà ọmọ àná ó ti di bàbá ó ti di géńdé ó ti di ọ̀sán adélébọ̀ lóbìnrin ó ti di géńdékùnrin so ó rí i pé lọ́dọ̀ àwọn ìyá ni wọn tó bá ti dàgbà tó ń di ẹni tó ti ṣe fi àgbà tó inú ya rẹ ọmọ dùn ni pé yẹs kẹkẹkẹ kí ni ah, ṣé màá bẹnu ọmọdé ni ebi ebi mú fúnu <laughs> so àmọ́ bàbá rẹ̀ gbogbo bó ń ṣe ń ga kò lè jọ lójú kò lè jọ lójú báwọn ọkùnrin ṣe wà nù àwọn ọkùnrin tí wọn quality làwọn wà mo rò pé yé wa àwọn obìnrin quantity ńlọ́jà lọ́dọ̀ tiwọn bọ́mọ bá ti ń ga tó yà lọ́rùn ó lè má wò pé bọ́kọ bá fẹ́ kú kó kú mo rò pé yé torí àwọn ọmọ yìí náà ti tó múlé lọ so torí ẹ ṣọ́ra máa ṣe fanfa pẹ̀lú ìyàwó rẹ táwọn ọmọ bá ti ń dàgbà ó lè kó oògùn èkúté kó dà sínú oúnjẹ fún ọ adúpẹ́ fáwọn obìnrin mùsùlùmí àwọn èsè bẹ́ẹ̀ inṣàlá àwọn obìnrin mùsùlùmí èsè báwọn tó ọkùnrin tiwọn kì í sọ pé ọmọ ń ga làwọn máa wò ntọ́kùnrin máa wò ni pé làákàyè ọmọ àtẹkọtọ máa ń kọ ìtọ́jà lọ́dọ̀ ọkùnrin nìyẹn ṣe pé pé pé kí ni ọ̀n ga lọ́gbọ̀ wá ní kí ni tó ń ṣe tó ń ṣe ṣe aláìnílàkàì ọkùnrin ọmọ wọn máa wo quality so eléyìí torí ẹ olú ẹlẹ́dàá wa yọ́ọ́ máa tọ́jú yín yọ́ọ́ máa tọ́jú yín yọ́ọ́ máa tọ́jú yín títí tẹ́tùn fi dàgbà tẹ́ fi di ẹni tó tójú bọ́. wa minkum man yutawaffa ó ń bẹ nínú yín ẹni tó ṣe pa ti pa kótó di pọ́ dàgbà di géńdé ayé kankọlọ́pa ọjọ́ ku rẹ̀ ló tó èèyàn àkùsá ṣé ọlọ́run náà ló tún ṣe yìí yorùbá nígbà tí wọ́n gbàgbọ́ káfíìrì pọ̀ nínú yorùbá ó lè máa ṣe sọ́lá àti amọ́kọ́jẹ́ pé kò gbọ́ Allah ò gbọ́ bí bàbá wọn bá kú wọ́n ní òkú ọ̀fọ̀ ni tọ́ba pé ìyá wọn náà ni wọ́n sọ pé kó arúgbó ni kò sí wàhálà ń bẹ àmọ́ tó bá kọ́ dọ̀ ló kú ọ̀nù sólùwà náà ló sèyí. wọ́n lọ lọ́hùn ó ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ nígbà tí wọn ò gbàgbọ́ kèfèrí nínú àṣà àti ṣe Yorùbá olúwa ní sọ fún wa yìí ó ń lọ́ dá wa lónìí wa ó ní bẹ́ẹ̀ nu yẹn ni tá a ti pa kó tó di kó di géńdé. ومنكم من يرد إلى أرذل العمر ọ̀n bẹnu yẹn ni tá jẹ́mi rè ogun dáadáa a tún wá dá padà sí èyí tó burú jù nínú ọjọ́ orí òǹgó sùrà rẹ̀ ta ilaha illallah ọ̀dẹ̀ tẹ́lẹ̀ ọmọ ajá tọ́ba ikú ọmọ àdàmú rẹ̀ ò ní lè kọ́ńtrol rẹ̀ subhanallah. tí ti gbé ọ kan sá ọ sórùn kéńjìn ara rẹ ọ charge òní mọ̀ pé ti má òní <laughs> wọlé òní jáde òní mọ̀ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n nù ọ ni abi wọ́n nù ọ́ ni àbí iyán ọ̀dà kan má yàtọ̀ sọ́bẹ̀ lúrú nǹkan ti dàrú tọ́ wà ní atókú amọ̀nà ọ̀run má lọ bó wọ́n ń gbà lọ́gà <laughs> so ilé ìtumọ̀ sí ẹ ẹ̀mí yóò gùn ọlọ́wọ́ bóyin lẹ́mìí pẹ́ ẹ máa nya èsì kékeré mi ọkàn gùn lásán tẹ́mi bá gùn fún yà àtẹ̀sín tẹ́wọ̀n kí n ọmọ yàgbé ara ń dogunjoko ń bẹ̀ tọ́ ara tó gbogbo yẹn ó tún máa rí ọ sá kàn. bí àwọn kan nu ládùúgbò kan ló kan wọ́n sọ pé ìyá àwọn kan wà nulẹ̀ wọ́n ti pàtì síbẹ̀ tipẹ́ òórùn wa wọ́n á ń dòórùn para àdúgbò níbi tí ìyá yẹn ń rùn dé irú ìyá ni ó kù làwọn ọmọ òsì máa pa àwọn ń sòkù ní yorùbá lẹ́fù léyìí bá yé wa ajá yìí pé kìí ṣe kíkẹ́mi ọkàn gùn ẹ má sọ kíkẹ́mi ogun lórí Islam kíkẹ́mi ogun lórí Islam kó sì gùn ká má ṣẹ̀sìn torí pé tí ẹ̀sìn bá ti dé ọmọ gan sá fún ìyàwó sá lọ gbogbo wọn pátó ò ní lè dúró tì gbogbo èpè tí Yorùbá máa ṣẹ́ tí wọ́n rò pé àwọn ń ṣàdúrà pé igbó ọdún ọdún kan bí igbó ọdún bọ́ bá dọdún kan fún ọ ó di ìdàkudà ó di ìdàkudà wọ́gún sùúrà rẹ̀ wàláhi ó sùúrà rẹ̀ tọ́ likay la ya'lama min ba'di ilmin shay'a ọ̀nbẹ nu yẹn ni yóò dá padà sí ètò burúkú nínú ọjọ́ orí yóò padà wá dẹni tí ọ̀dá nǹkan màmá lẹ́yìn ìgbà tó ti mà. tọ́ ọ̀tọ̀rọ̀ ọ̀rọ̀ hamidatan ẹ̀ ń pẹ́ bó o láṣẹ jókòó sẹ́yìn ò rí lẹ̀ tí ó ti kú tí ó ti dilẹ̀ asálẹ̀ látàrí òjò ọ̀rọ̀ sí látàrí ẹ̀rùn. فإذا أنزلنا عليها الماء اهتزت وربت tá a bá sì rọ òjò lé lórí nílẹ̀ ọba tún sọjí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú àwọn arúgbìn jáde. wa ambatat min kulli zawjin bahij tó tún máa yọ àwọn èso oríṣiríṣi àwọn arúgbìn oríṣiríṣi tí ó bójú rí bẹ́ẹ̀ náà ni bá a sì jí ẹ̀yìn náà nù tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró sí lónìí báyìí ẹ jẹ́ kí a jẹ́ ẹni tí ó bẹ̀rù Allah ẹ jẹ́ ká rántí pa àjẹ́ nǹkan kan olúwa ló mú wa máa jẹ́yàn wọ́n gbé wa dìde wọ́n gbé wa dìde náà ni ọ̀rọ̀ wípé báwo wọ́n ṣe gbé wa dìde mùmínì ò gbọ́dọ̀ sọ bóun wọ́n ṣe dá wa ọmọ eléyìí ń béèrè bóun wọ́n ṣe gbé wa dìde abẹ́ Allah kó wa kún ní imáni kó sọ wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣe dáadáa. ولوا جناسايدا ولاج ايدا جناسوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك